lẹ́ka ètò ọrọ̀ ajé wa fún tòní a fẹ́ mójútó ìpèníjà táwọn tó ń pèsè bàtà nílẹ̀ wa ń dojúkọ nípa báwọn èèyàn ṣe ń retí bàtà nílẹ̀ òkèwè iléeṣẹ́ tó ń ṣe bàtà nílẹ̀ yìí ń gbìyànjú pẹ̀lú oríṣiríṣi ọgbọ́n àtinúdá tí wọ́n ń lò fi pèsè bàtà ṣùgbọ́n àìgbóríyìn fún nǹkan ẹni ló ń ṣe wá o tó fi jẹ́ pé ilẹ̀ òkèwè láti ń ra bàtà tó sì jẹ́ ìpèníjà fáwọn tó ń pèsè bàtà nílẹ̀ wa tá a bá ní káwọ́ owó ìdákọ̀mù làwọn èèyàn ń ná bàtà nílẹ̀ yìí lọ pàápàá jùlọ àwọn tó rí jàjẹ̀ láwùjọ àwùjọ léyìí tí ò sì rí bẹ́ẹ̀ bí wọ́n bá fẹ́ ra bàtà ilé òkèèrè nínú ọ̀rọ̀ tá a tún rí gbámú látẹnu àwọn tó ń ṣe bàtà wọn wípé ọwọ́ làwọn fi ń ṣe bàtà nílẹ̀ yìí ṣùgbọ́n irin iṣẹ́ ni wọ́n ń lò lókè òkun tó fi dàbí ẹni wípé iṣẹ́ ju iṣẹ́ lọ láwọn ìpèníjà tó tún dé bá àwọn tó ń pèsè bàtà nílẹ̀ wa ni wípé àwọn èèyàn fẹ́ràn orúkọ ilé iṣẹ́ ńláńlá léyìí tó ti fìdí múlẹ̀ tó sì jẹ́ pé ilẹ̀ òkèrè ló ti pọ̀ jù àti wípé gbogbo ohun èlò tí wọ́n ń lò nílẹ̀ wa ilẹ̀ òkèrè náà ni wọ́n ti ń kó wa lọ́pọ̀ ìgbà bàtà gidi ilẹ̀ ilẹ̀ wa mọ̀ wọ́n nítorí ohun èlò tí wọ́n ń lò ọ̀pọ̀ ló ń fi ojú tẹ́ńbẹ́lú wọn tá a bá ní ká fojú sùnnùkùn wò dáadáa a wí pé díẹ̀ lára àwọn tó ń pèsè bàtà nílẹ̀ yìí ló mókè lára ohun tá a tún lè pè ní pèníjà wọn ni àwọn tí ò kọ́ iṣẹ́ bàtà tàbí ṣe bàtà ṣùgbọ́n tí wọ́n kó bàtà ilẹ̀ òkèèrè wọlé lọ́pọ̀ yanturu láti tà á léyìí tó mú iyì àwọn tó ń ṣe bàtà nílẹ̀ wa dínkù ẹ jẹ́ ká gbọ́ ohun tí ẹni tó ń ṣe bàtà kan ní láti sọ. wàhálà tí àwa tá à ń ṣe bàtà tá à ń kojú nílẹ̀ nàìjíríà àti bí àwọn èèyàn bọ́n ṣe ń ra bàtà ilẹ̀ òkèèrè. wàhálà ẹ̀yọ̀ kan tí mo lè rò pé à ń fèsì òun ni pé àwọn èèyàn wa ní nàìjíríà ó pé wọn pé kí wọ́n ra bàtà ilẹ̀ òkèèrè ju kí wọ́n ra bàtà nàìjíríà lọ kí ló dé torí pé wọ́n rò bóyá bàtà táwa ń ṣe àwọn ò ṣe dáadáa torí pé àní àwọn ohun tá a fi ń ṣe bàtà ṣé ò dàbí ti ilẹ̀ òkèèrè ṣùgbọ́n bàtà tá à ń ṣe ń bí àwa máa ṣe tó jẹ́ pé máa bá ilẹ̀ tá a fi ń tẹ àwọn ọ̀rá fi ń ṣe ní nàìjíríà rí tó máa bá mu irú onísìnbáyà ẹni tó ń bọ bàtà tó fẹ́ fi bàtà ṣiṣẹ́ píkìlà àbí tó fẹ́ wọ bàtà tó fẹ́ lọ sí àwọn ibi tí ilẹ̀ títí tí ò da àwa máa ṣe bàtà tó máa sùtù irú Um, irú ibi tí ó máa wọ̀ lọ yàtọ̀ sí àwọn tó ń ṣe bàtà lọ́hùn yẹn wọ́n ṣe bàtà fún àwọn tó wà lọ́hùn yẹn torí pé bàtà wọ́n lè wọ̀ ní ibi tí ilẹ̀ wọn ti da problem táwọn fi kojú ni wípé àwọn èèyàn ò trust bàtà táwọn ń ṣe tó bí wọ́n ṣe trust bàtà ilẹ̀ òkèrè pé àwa máa pe bàtà tàwa ní um, ten thousand àwọn ilẹ̀ òkèrè máa ta bàtà wọn thirty five thousand whereas bàtà wa sì máa gbó ó máa strong ju kí bàtà ti àwọn tí wọ́n wà ní ọ̀hún yẹn tó bàjẹ́. ìbéèrè rèé fáwọn ará ìlú pé irú bàtà wo ni wọ́n wọ̀ tàbí rà fáwọn ọmọ ẹ jẹ́ ká gbóhun táwọn èèyàn náà ní láti sọ tèmi máa ń fáwọn ọmọ mi ni èyí òkùrìkà yẹn ló dáa jù kìkà yẹn ni mo láìkì láti máa rà fáwọn ọmọ torí máa last kìí ṣe nítorí owó quality ni. jílé òkèrè ní nítorí ó là tẹ́lẹ̀ tí wàá ń bì tẹ́ bá wọ̀ bá bí abẹ́ bá da orí ò ní da bórí bá da abẹ́ ò ní da bẹ̀tọ̀ àwọn ilé òkèrè yẹn tẹ́ bá ti lè rí kíní wọn méjèèjì ni ó pè yóò dẹ̀ last owó tẹ̀ dára yàtọ̀ wà lára rẹ̀ tòtòrí ẹ̀ lè fi máa lọ fún tòkó bọ̀yẹn torí wọ́n jẹ́ kó máa last ju tiwa lọ. gẹ́gẹ́ bí èmi mi ò ṣẹ̀ṣẹ̀ ń wá bàtà tòkunbọ̀ kiri ni mo máa rà tí n wò tó dáa màá rà tó bá jẹ́ pé mo lè ran kí n ran ráǹdì tí rà màá ràn ráǹdì màá dẹ̀ lò ó ó dẹ̀ máa ń láàsì pé màá ṣẹ̀ṣẹ̀ wàá máa ṣẹ̀ máa wá wá àkùbè àì máa máa wá tòkun bọ̀ káàkiri èmi ò kì í rà tó bá yẹ pé àwọn ọmọ náà ni mo bá fẹ́ rà fún tiwantiwa náà ni tó yẹ bá ṣe lówó sílẹ̀ ṣe máa ra quality náà àwa náà sì ń ṣe àwọn bàtà tiwantiwa náà tó dáa tó yẹ bá ti débẹ̀ ẹ máa rí ní tó dáa tẹ́ ẹ̀dẹ̀ máa rà fáwọn ọmọ ní báyìí kí ni ọ̀nà àbáyọ ohun àkọ́kọ́ tá a lè tọ́ka sí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ ló bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwa ará ìlú gangan táwọn tó ń ṣe bàtà náà ó tún wá múra sọ́wọ́ ara wọn tọ ìjọba lọ láti ṣe ìrànlọ́wọ́ fún wọn nípa dídá ilé-iṣẹ́ tí ó mọ pèsè ohun èlò tí wọ́n lò yàtọ̀ sí ilé òkèèrè tí wọ́n ti ń kó wọlé ṣùgbọ́n àǹfààní ìwé òkun láti mọ kó bàtà wọlé bẹ̀wẹ̀ nǹkan lónìí àbọ̀míwé Zainab Fakunle.